mo kì í káàbọ̀ sí ajá àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá iléeṣẹ́ ọlọ́pàá ti sọ wípé àyẹ̀wò ti bẹ̀rẹ̀ lórí ikú ọ̀dọ́mọdébìnrin Whitney Adédìran ẹni tí ó jẹ́ ọmọ iléèwé Christland International School tí ó sì gbẹ́mìí mì lásìkò tí wọ́n ń ṣe ayẹyẹ eré ìdárayá iléèwé náà ní pápá ìṣeré Agége ọmọ ọ̀hún tí bàbá rẹ̀ ọ̀gbẹ́ni Adédìran sọ wípé ó ṣeéṣe kó jẹ́ wípé iná ló gbé ọmọ náà tó sì dágbére fáyé àmọ́ ní báyìí wọ́n ti láti mú àwọn ohun ìṣàyẹ̀wò lára òkú ọmọ yìí tí ìwádìí sì ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti sọ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ọ̀pọ̀rọ̀ ló ti ń lọ lórí ayélujára pàápàá nípa ìlúmọ̀ọ́ká olórin Fújì Saheed Òṣùpá tí ó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn olóṣèlú àti ìdìbò tó ń bọ̀ lọ́nà léyìí tó wí pé gbogbo ẹni tó bá fún òun lówó gidi lòun máa ṣe àtìlẹ́yìn tó lọ́rìn fún àti wípé gbogbo àwọn ènìyàn pátápátá ló fẹ́ kówó jẹ nítorí náà òun náà ṣetán láti gbowó lọ́wọ́ ẹni tó kówó jẹ pé gbogbo àwọn pátá lóníwọ̀bì àìníyàn ẹ gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. ẹ tó bá tẹ̀lé Tinubu tó bá tẹ̀lé Tinubu a máa gbé eṣẹ́ pé alólórí ikú ni ẹ ẹ tó bá tẹ̀lé Àtíkù tí wọn bá tẹ̀lé a máa ṣẹ́ pé ẹ tí ò bá fẹ́ kí n lọ síbòmíì kó fún mi lówó tó tówó gbogbo wọn fẹ́ kówó jẹ ni kẹ́mi náà kó tèmi jẹ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ẹnikẹ́ni tí kò bá jáde láti dìbò ọ̀dàlẹ̀ ni gbajúgbajà adẹ́rìn-pọ̀ṣọ́nù àti òṣèré ni Warri Pikin ló sọ eléyìí lórí ìtàkùn ayélujára rẹ̀ látàrí ìdìbò tó ń bọ̀ lọ́nà pàápàá èyí tó ṣáájú ní ọjọ́ kẹẹ̀dọ́gbọ̀n oṣù kejì yìí ti ṣe ọjọ́ sátidé èyí ló mú kí gbajúgbajà Warri Pikin wá sórí ìtàkùn ayélujára tó sì sọ wípé ẹnikẹ́ni tí kò bá jáde láti dìbò tó sì ní káàdì ìdìbò rẹ̀ lọ́wọ́ ọ̀dàlẹ̀ ènìyàn lẹ́ni náà ẹ gbọ́ nínú ọ̀rọ̀ rẹ̀. HQ. So on Saturday now, one know who be enemy, one know who be wish, one know who be Santaros, one know who, who wants a better Nigeria ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà òṣèré tóyìn abraham Ajayemi kò sinmi láti máa fi àtìlẹ́yìn rẹ̀ hàn sí adíje dupò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú all progressives congress ìyẹn aṣíwájú bọ́lá ahmed tinubu bí ó tún ṣe fi àwòrán bàbá náà sórí ìtàkùn ayélujára tó sì sọ wípé ẹ wá wo arẹwà ọkùnrin bí ó tilẹ̀ jẹ́ wípé ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sí ẹlòmíràn ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ayélujára ni wọ́n ti ń bu ẹnu àtẹ́ lu ọ̀rọ̀ èyí gbogbo eléyìí tí ó wà nílẹ̀ yìí ṣùgbọ́n kí olúkúlùkù dìbò fún ẹni tó bá fẹ́. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà wàhálà nàìjíríà lè jẹ́ kí ènìyàn gbàgbé ìgbádùn ọdún kan léyìí tó bá ní lókè òkun ẹni tó sọ̀rọ̀ yìí ni òṣèré pàtàkì ni Mercy Aigbe lásìkò tó padà sẹ́nu iṣẹ́ rẹ̀ lẹ́yìn ìrìn àjò afẹ́ tóun àti ọkọ rẹ̀ Kazeem Adio ti jọ rìn láìpẹ́ yìí Mercy Aigbe ló ṣe fọ́nrán fídíò bí ó ti ń wọ inú ọ́fíìsì rẹ̀ tó sì kọ àkọlé sí abẹ́ wípé bí ènìyàn bá padà sórílẹ̀-èdè nàìjíríà yìí yóò gbàgbé gbogbo ìgbádùn ọlọ́kan òjọ̀kan tó ti ní ẹ díẹ̀ nínú fọ́nrán rẹ̀. Wallahi, this Nigeria is not easy. Hey God, just few minutes in Nigeria and all the jolly jolly, all the enjoyment vacation in Maldives has disappeared. Ah! gọ́rẹ̀ ọ̀pọ̀ṣọ́. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún òye ti fojú hàn gbangba wípé ènìyàn kan ti dalẹ̀ ìlú mọ̀ọ́ká olórin ẹ̀mí àdùkẹ́ gold pẹ̀lú àwọn ohun ọlọ́kan òjọ̀kan ọ̀rọ̀ tí ó ń kọ sórí ìtàkùn ayélujára ó kọ síbẹ̀ wípé bí o bá ti ní àmì òróró tó gbóná síbẹ̀ bẹ̀rù ènìyàn adarí hunrun ó tún gba àdúrà kan síbẹ̀ tó tún kọ wípé olúwa jà fún mi lọ́dọ̀ àwọn tó súnmọ́ mi àti àwọn tó jìnnà sí mi tó ń ti èyí tó fi wá ká ọ̀rọ̀ rẹ̀ nílẹ̀ tó sì jẹ́ kó hàn kedere wípé ah nǹkan kan ń bẹ níkùn gbajúgbajà akọrin ẹ̀mí yìí ìyẹn àdùkẹ́ gold tó sọ wípé ó jẹ́ ohun tí kò dára láti mú ẹ dé ọ̀dọ̀ ènìyàn tó sì wá ń padà lọ sọ́dọ̀ ẹni yẹn láì sọ fún ẹni tó mú ẹ débẹ̀ ìwà ọ̀dàlẹ̀ ni wọ́n ń pè bẹ́ẹ̀ èyí ni ọ̀rọ̀ ọlọ́kan-ò-jọ̀kan tí àdùkẹ́ gold ń kọ sórí ìtàkùn ayélujára rẹ̀ lè tó sì fi hàn wípé èèyàn kan ti dalẹ̀ rẹ̀ bí àjà balẹ̀ ìròyìn amúlùdùn bá ti mọ ẹni tó dalẹ̀ àdùkẹ́ á jẹ́ kẹ́ ẹ máa gbọ́. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúgbajà òṣèré Alex Sekubo ló ti lo ìtàkùn ayélujára fi kọ́ wípé òun kò tí ì ṣetán láti gbé ìyàwó kankan lásìkò tá a wà yìí Ekubo ló dáhùn sí ọ̀rọ̀ olólùfẹ́ rẹ̀ kan lórí ìtàkùn ayélujára ẹni tí ó kọ́ síbẹ̀ wípé bí wàhálà àìsí owó nílẹ̀ bá ti kúrò dandan ni kò ń wá gbé Alex Ekubo kí àwọn àti ẹ̀ jọ di tọkọtaya léè e tó sì dá lóhùn síbẹ̀ wípé má lọ rò ó kò tiẹ̀ sí ohun tí wọ́n ń pè ní ìgbéyàwó lọ́kàn mi lásìkò tá a wà yìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta lójúnà láti lè tẹ̀lé àṣẹ ìjọba kí wọ́n sì tún rí iṣẹ́ wọn ṣe ọ̀pọ̀ àwọn olórin ni wọ́n ti yàbàrá gba ọ̀nà bòmíràn lọ láti máa gba owó lójú agbo nípa títẹ owó tiwọn jáde tí àwọn tó bá sì fẹ́ ná wọn lówó yóò máa lọ sọ́dọ̀ wọn láti máa ṣe owó náà léyìí tí wọn ó sì máa tẹ owó náà sórí ìtàkùn ayélujára wọn. K1 The Ultimate ló ṣe àfihàn owó ọ̀hún lórí ìtàkùn ayélujára tó sọ wípé bí ìjọba kò bá gbà wá láàyè láti ná owó tiwọn gẹ́gẹ́ bí òfin àwa pẹ̀lú ti ṣe owó wa èyí tí wọ́n ń pè ní owó ojú agbo ẹ gbọ́ díẹ̀ nínú orin rẹ̀. wọ́n má nà owó lójú ẹ̀fọ́ kọ́rẹ́ǹsì nàìjíríà tó ní ẹ̀ má nà eléyìí ọ̀ṣẹ́fọ́ ojú àpò ni ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ẹgbẹ́ àwọn gómìnà ní nàìjíríà ìyẹn nigeria governors forum ti sọ wípé ó ṣeé ṣe kí àìsí owó kó wà lórílẹ̀‐èdè nàìjíríà látàrí àtúnṣe àti àtúntẹ̀ owó náírà eléyìí tó wáyé èyí ni àbọ̀ ìpàdé tí wọ́n ṣe tí wọ́n sì tì síta gẹ́gẹ́ bí alága wọn aminu tambuwa ti sọ wípé àìrí owó tuntun náà lè jẹ́ èyí tí yóò ṣe okùnfà ìfàsẹ́yìn fún ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà tó sì ń rọ gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn láti rí dájú wípé owó pọ̀ níta fún àwọn ènìyàn láti ná. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìlúmọ̀ọ́ká olórin abel dosunmu tí gbogbo ènìyàn mọ̀ sí mega nine nine ló ti ṣe àtúnyà orin rẹ̀ eléyìí tí wọ́n pè ní gbazgbos tó sì pe àkórí rẹ̀ ní gbazgbos remix níbi tí ó ti lo gbajúgbajà àwọn olórin méjì ọ̀nàṣọ́gà taiwo àti beyus bí a kò bá gbàgbé wípé orin rẹ̀ tí ọ̀pọ̀ fi ń pè ní mo ti wà nínú olóríire tó ń ṣe gbazgbos ní mega nine nine sọ wípé òun tún orin ọ̀hún yà láti ṣe ìgbélárugẹ fún àwọn olórin tuntun tuntun àti láti ṣe ìgbélárugẹ fún àwọn olórin mìíràn àti láti rí dájú wípé orin ọ̀hún tún bá ìgbà mu lọ́jọ́ di ọjọ́ ẹ jẹ́ kí a wò díẹ̀ nínú ẹ̀. ó yà wá gbọ́ gbàgbó dídí. ní jù báyìí lọ fún ajá balẹ̀ ìròyìn amúlúdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ ká máa rántí wípé ogun tí o bá lè fi ọgbọ́n ṣẹ́ má fi àdúrà ṣẹ́ o nítorí náà nínú gbogbo tá a bá ń ṣe ẹ ká fi ìwà ọmọlúàbí kún gbogbo ìrìn wa àjò wa ṣe ó dàbọ̀.